róòmù orí kẹẹ̀ẹ́dógún. ó yẹ kí àwa tí a jẹ́ alágbára nínú ìgbàgbọ́ máa farada àwọn nǹkan tí àwọn tí ìgbàgbọ́ wọn kò tí ì fẹsẹ̀ múlẹ̀ bá ń ṣiyèméjì lé lórí. a kò gbọ́dọ̀ máa tẹ́ ara wa nìkan lọ́rùn. olúkúlùkù wa ní láti máa ṣe ohun tí yóò tẹ́ ẹnìkejì rẹ̀ lọ́rùn fún ire rẹ̀ àti fún ìdàgbàsókè rẹ̀. nítorí Kristi kò ṣe nǹkan tí ó tẹ́ ara rẹ̀ lọ́rùn. dípò bẹ́ẹ̀ ó ṣe gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀. èmi ni ẹ̀gàn àwọn ẹni tí ó ń gàn ọ̀rẹ́ lára. nítorí fún àti kọ́ wa lẹ́kọ̀ọ́ ni a ṣe kọ ohunkóhun tí a ti kọ tẹ́lẹ̀. ìdí rẹ̀ ni pé kí ìgboyà àti ìwúrí tí ìwé mímọ́ ń fún wa lè fún wa ní ìrètí. kí ọlọ́run tí ó ń fún wa ní ìrọ́jú àti ìwúrí jẹ́ kí ẹni ọkàn kan náà sí ara yín gẹ́gẹ́ bí ìfẹ́ Kristi Jésù kí ẹ fi inú kan àti ohùn kan yin Ọlọ́run àti bàbá Olúwa Jésù Kristi nítorí náà ẹ fara yín mọ́ra gẹ́gẹ́ bí Kristi ti gbà yín kí a lè fi ògo fún Ọlọ́run ohun tí mò ń sọ ni pé Kristi ti di ìránṣẹ́ fún àwọn tí ó kọlà láti mú òtítọ́ Ọlọ́run ṣẹ kí ó lè mú àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún àwọn baba ńlá ṣẹ àti láti jẹ́ kí àwọn tí kò kọlà lè yin Ọlọ́run nítorí àánú rẹ̀ bẹ́ẹ̀ ni ó wà ní àkọsílẹ̀ pé. nítorí èyí n ó yìn ọ́ láàrin àwọn orílẹ̀-èdè n ó kọrin sí orúkọ rẹ. ó tún sọ pé. ẹ bá àwọn ènìyàn rẹ̀ yọ̀ ẹ̀yin orílẹ̀-èdè. ó tún sọ pé. ẹ Olúwa gbogbo ẹ̀yin orílẹ̀-èdè kí gbogbo ènìyàn yìn ín. àìsáyà tún sọ pé. gbòǹgbò kan yóò ti ìdílé jésè yọ yóò yọ láti pàṣẹ fún àwọn orílẹ̀-èdè nítorí lọ́dọ̀ rẹ̀ ni ìrètí àwọn orílẹ̀-èdè wà. kí ọlọ́run tí ó ń fúnni ní ìrètí fi ayọ̀ tí ó kún àti àlàáfíà fún yín nípa ìgbàgbọ́ yín kí ẹ lè máa dàgbà nínú ìrètí tí ẹ ní nínú ẹ̀mí mímọ́. ẹ̀yin ará ó dá mi lójú pé ẹ̀yin fúnra yín kún fún inú rere ẹ ní ìmọ̀ ohun gbogbo ẹ mọ irú ìmọ̀ràn tí ẹ lè máa gba ara yín síbẹ̀ mo ti fi ìgboyà tẹnumọ́ àwọn kókó ọ̀rọ̀ mélòó kan nínú ìwé yìí láti rán yín létí nípa wọn mo ní ìgboyà láti sọ wọ́n fún yín nítorí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún mi láti jẹ́ ìránṣẹ́ Kristi Jésù sí àwọn orílẹ̀-èdè tí kìí ṣe Júù mò ń ṣe iṣẹ́ àlùfáà láàrin àwọn orílẹ̀-èdè wọ̀nyí nípa wíwàásù ìhìnrere Ọlọ́run kí wọ́n lè jẹ́ ọrẹ ìtẹ́wọ́gbà fún Ọlọ́run ọrẹ tí ẹ̀mí mímọ́ ti yà sí mímọ́ nítorí náà mo ní ohun tí mo lè fi ṣògo nínú Kristi Jésù nínú iṣẹ́ tí mò ń ṣe fún Ọlọ́run n kò jẹ́ sọ nǹkan kan àfi àwọn nǹkan tí Kristi tọwọ́ mi ṣe láti mú kí àwọn tí wọn kì í ṣe Júù lè gbọ́ràn sí Ọlọ́run mo ṣe àwọn nǹkan wọ̀nyí nípa ọ̀rọ̀ àti ìṣe mi pẹ̀lú àwọn àmì àti iṣẹ́ ìyanu tí ẹ̀mí fún mi lágbára láti ṣe àyọrísí èyí ni pé láti Jerúsálẹ́mù títí dé Ilíríkù ni mo ti wàásù ìhìnrere Kristi lẹ́kùnrẹ́rẹ́ kì í ṣe àníyàn mi láti lọ wàásù ìhìn rere níbi tí wọ́n bá ti gbọ́ orúkọ Kristi kí n má bàa kọ́lé lórí ìpìlẹ̀ tí ẹlòmíràn ti fi lélẹ̀ ṣùgbọ́n àníyàn mi rí bí ọ̀rọ̀ tí ó wà ní àkọsílẹ̀ pé. àwọn ẹni tí kò gbọ́ nípa rẹ̀ rí yóò rí ọ̀rọ̀ nípa rẹ̀ yóò yí àwọn tí kò gbúrò rẹ̀ rí. ìdí nìyí tí mo fi ní ìdènà nígbà púpọ̀ láti wá sọ́dọ̀ yín ṣùgbọ́n nísinsìnyí mo ti parí iṣẹ́ mi ní gbogbo agbègbè yìí bí mo sì ti ní ìfẹ́ fún ọdún púpọ̀ láti wá sọ́dọ̀ yín mo lérò láti ṣe bẹ́ẹ̀ lọ́tẹ̀ yìí n ó yà sọ́dọ̀ yín nígbà tí mo bá ń kọjá lọ sí Spania ìrètí mi ni láti rí yín kí ẹ lè ràn mí lọ́wọ́ kí n lè débẹ̀ lẹ́yìn tí mo bá ti ní àǹfààní láti dúró lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ ṣùgbọ́n mo ń lọ sí Jerúsálẹ́mù báyìí láti fi ẹ̀bùn tí wọ́n fi ránṣẹ́ sí àwọn onígbàgbọ́ tí ó wà níbẹ̀ jíṣẹ́ nítorí àwọn ìjọ Mẹsidóníà àti ti Àkáyà ti fi inú dídùn ṣe ọrẹ fún àwọn aláìní nínú àwọn onígbàgbọ́ tí ó wà ní Jerúsálẹ́mù wọ́n fi inú dídùn ṣe é ó sì jẹ wọ́n lógún láti ṣe bẹ́ẹ̀ nítorí bí àwọn tí kìí ṣe Júù ti pín nínú àwọn nǹkan ti ẹ̀mí. E ti àwọn onígbàgbọ́ láti Jerusalem ó yẹ kí wọ́n kà á sí iṣẹ́ ìsìn láti ran àwọn lọ́wọ́ pẹ̀lú ohun ìní wọn. nítorí náà nígbà tí mo bá parí ètò yìí tí mo ti fi ọwọ́ ara mi fún wọn ní ohun tí a rí kó jọ n ó gba ọ̀dọ̀ yín kọjá sí Spania mo mọ̀ pé nígbà tí mo bá dé ọ̀dọ̀ yín n ó wá pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún ti Kristi ara mo fi olúwa wa jésù kristi àti ìfẹ́ ti ẹ̀mí mímọ́ bẹ̀ yín pé kí ẹ máa fi ìtara bá mi gbàdúrà sí ọlọ́run pé kí a lè gbà mí lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ ní judea àti pé kí iṣẹ́ tí mò ń lọ ṣe ní jerusalem lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú àwọn onígbàgbọ́ ibẹ̀ èyí yóò jẹ́ kí n fi ayọ̀ wá sọ́dọ̀ yín bí ọlọ́run bá fẹ́ tí ọkàn mi yóò fi balẹ̀ nígbà tí mo bá wà lọ́dọ̀ yín kí ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú gbogbo yín àmín.